lélẹ̀ kí ló ń tójú tiẹ̀ wàá sọ fún pé <laughs> your kò tó wá bẹ̀rẹ̀. lójú ẹ̀yin èèyàn wa nílé bàbá ìjẹ̀jà rèé o wọ́n jẹ ìjọba ní owó ọ̀rẹ́ mo jẹ̀ ti wá gbà lẹ́nu gbogbo ẹni máa gbà lójú ẹ̀ mo ní wòlíì àgbà mo kì ṣe kí ni. wọ́n recognize our artist. tó bá mú. owó ọ̀rẹ́ nìkan wá ní o. tájà ní jẹun nílé olúwa ṣe pàtàkì. bàbá abíyára ò láìkí owó bàbá adébóyè ò láìkí owó màmá wa esther ò láìkí owó kí ló dé títí ẹ̀ fi báyìí. nínú ìwé lẹ́fẹ̀ẹ́ tí kù ó ní owó nìkan ló lè ṣe o. Ah, ti celebrate fún ah! ọgbọ́ta hey ọdẹrù ẹlẹ́mú. ìfọ̀ tí mẹ́pọ̀ lápọ̀ jù ó lè mú kí bọ́ọ̀lù èdè ìdá. ọlọ́ọ̀ni ìwọ lọ́rùn bàbá tó wà kí ẹ̀yìn èèyàn wa níbi gbogbo ẹ̀ ṣáà dúró tẹ̀ ọmọ ìmìrì tó máa ń kọrin gan yẹn olùkó love ẹni stage olè àgbàre dáadáa ni ṣùgbọ́n ọ̀rọ̀ owó nínú ìjọ. bẹ́ẹ̀ ni owó ní bá láì gbowó. ẹ̀yin lórúkọ náà ẹjọ́ ẹ má fọ̀rọ̀ owó wòlíì tó wó two times two.